yìí ẹ káàbọ̀ sí abala ìròyìn eré ìdárayá láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa wò lẹ́kùnrẹ́rẹ́ tá a bá múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI ìròyìn eré ìdárayá náà rèé Samuel Owóyẹmí lórúkọ tèmi alága fún ikọ̀ agbábọ́ọ̀lù èyínbà látinú ìdíje líìgì orílẹ̀-èdè nàìjíríà NPFL Nwankwo Kanu ló ti gbé oríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù èyínbà lẹ́yìn tí wọ́n pàdánù sọ́wọ́ ojúgbà wọn ikọ̀ agbábọ́ọ̀lù hali bangazi níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje CAF Champions League tó wáyé lálẹ́ àná ìfẹsẹ̀wọnsẹ̀ tó parí sí àmì ayò mẹ́rin sí mẹ́ta ikọ̀ agbábọ́ọ̀lù èyínbà ló ti rò lọ́kàn pé àwọn ti pín àmì ayò ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣùgbọ́n agbábọ́ọ̀lù Hamid Gadla ló padà mi àwọn fún ikọ̀ agbábọ́ọ̀lù Ali Bangaza ní ìṣẹ́jú díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà kó parí láti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà kanu agbábọ́ọ̀lù tẹ́rẹ̀ yìí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló gbé oríyìn fún àwọn agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba fún ìgbìyànjú wọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní ìwòye abala ìfẹsẹ̀wọnsẹ̀ kejì náà tí yóò máa wáyé lọ́jọ́ àìkú Sunday ní pápá ìṣeré Godswill Akpabio lórílẹ̀‐èdè Nàìjíríà agbábọ́ọ̀lù obìnrin ẹlẹ́yin lórí kọnkéré kókó golf ló ti mú ipò kíní níbi ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré Cincinnati Open látàrí bó ṣe gbo ewúro sójú akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè Czech Corina Muchova pẹ̀lú ayò 6-3 6-4 àṣeyọrí kókó golf níbi ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Cincinnati Open ti ọdún yìí ló ti ṣe àfọ̀mọ́ ṣíṣe dáadáa rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọmọdé agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré náà láti ẹ̀yìn wá lọ síbi ìdíje US Open tí yóò máa wáyé láìpẹ́ yìí níbi abala ti àwọn agbábọ́ọ̀lù ọkùnrin ẹlẹ́yin lórí kọnkéré Novak Djokovic ló gba ẹ̀san lára akẹgbẹ́ rẹ̀ Carlos Alcaraz pẹ̀lú àmì ayò five six six seven six seven láti gbé ife ẹ̀yẹ ti ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Cincinnati ti ọdún yìí lọ lé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ Barcelona àti ikọ̀ agbábọ́ọ̀lù PSG Lionel Messi ló ti fi ìtàn tuntun balẹ̀ láti jẹ́ agbábọ́ọ̀lù tó ti gba ife ẹ̀yẹ mẹ́rìnlélógójì nínú ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ní ìbámu bó ṣe gba ife ẹ̀yẹ League Cup pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tuntun rẹ̀ Inter Miami Lionel Messi ọmọ orílẹ̀-èdè Argentina ló kọ́kọ́ gbá góòlù kan wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú Nashville dá góòlù náà padà láti ìgbà náà ni wọ́n ti ń gbìyànjú láti mi àwọn ṣùgbọ́n wọn kò rí ṣe níbẹ̀ ni wọ́n ti gbé ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ sí abala gbolíwòmí kí n gbà sí ọ níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami ti jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́wàá sí mẹ́sàn-án ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami ni wọ́n ti kọjú sí ìdíje líìgì MLS lẹ́yìn àṣeyọrí àná ní ìwòye fún ikọ̀ agbábọ́ọ̀lù wọn àti agbábọ́ọ̀lù Messi láti gba ife ẹ̀yẹ márùndínláàádọ́ta lẹ́yìn tí ìdíje náà bá parí lọ́dún 2023 bí ẹ bá gbàgbé pé ipò ìsàlẹ̀ ní ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami wà nínú ìdíje líìgì MLS akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Mauricio Pochettino ló ti kọ̀ láti di ẹ̀rù ẹ̀bi lé agbábọ́ọ̀lù Casado lórí látàrí bó ṣe látàrí bó ṣe ṣe okùnfà góòlù tí ikọ̀ West Ham fi ṣe fiṣẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea légun ẹ̀yìn èyí tó mú kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà yọrí sí àmì ayò mẹ́ta sí ẹyọ kan lọ́jọ́ àìkú Sunday àná akọ́nimọ̀gbá Pochettino ẹni tó sọ ọ́ di mímọ̀ fún àwọn oníròyìn lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà pé àwọn ṣe dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣùgbọ́n omi ló pọ̀ ju ọkà lọ fún àwọn èyí tó mú kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà yí wọ́ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti fi ìdí rẹmi àti pé kì í ṣe ẹ̀bi Caicedo bí àwọn ṣe lulẹ̀ lánàá Moses Caicedo ẹni tó kọ́kọ́ ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lórí pápá lánàá lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea rà wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà látinú ikọ̀ agbábọ́ọ̀lù Brighton pẹ̀lú owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ agbábọ́ọ̀lù obìnrin Olga Carmona tó gbá góòlù kan ṣoṣo wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin fifa women's world cup ti ọdún yìí láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè england láti ló ti pàdánù bàbá rẹ̀ sí ọwọ́ ikú ìròyìn ìbànújẹ́ náà ló fi tó agbábọ́ọ̀lù Holga létí ní ìparí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin fifa women's world cup ti ọdún yìí níbi tí orílẹ̀-èdè spain ti jáwé olúborí pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo bákan náà ni àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè spain ló ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí agbábọ́ọ̀lù náà látàrí bó ṣe pàdánù bàbá rẹ̀ sí ọwọ́ kú agbábọ́ọ̀lù ọ̀gá ẹni ọdún mẹ́tàlélógún ló kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù